olókun gbé wá olókun carry me olókun cover me the owner of the depth of sea olókun gbà kóńgò kọjá ó gbà gíní kọjá olókun gbà málì kọjá olókun jọ̀wọ́ wá mi rí olókun bọ̀nà Brazil olókun gbà North California kọjá ó gba New York City kọjá finally finally professionally physically and emotionally olókun gbé wá yóò olókun parí mi olókun cover me the owner of the director ṣe olókun gba kókó kọjá ṣó ń gbọ́ ó gba gíní kọjá ṣó ń gbọ́ olókun gba <laughs> ìgbẹ́kọ̀rẹ́ ó jọ̀gbẹ́ náà olókun á gbé wá fún yín olókun go carry am come for me too no go for me and you. olókun gbé wá olókun carry me olókun cover me the owner of the depth of sea olókun gba kóńgò kọjá ó gba gíní kọjá olókun gba málì kọjá olókun jọ̀wọ́ wá mi rí olókun bọ̀nà Brazil olókun gba north california kọjá ó gba new york city kọjá finally finally professionally physically and emotionally olókun gbé wá yóò olókun parí mi olókun cover me the owner of the director ṣe olókun gba kókó kọjá ṣó ń gbọ́ ó gba gíní kọjá ṣó ń gbọ́ olókun gba ìgbẹ́ kọ́rẹ́ ó jọ̀gbẹ́ náà olókun á gbé wá fún yín olókun kò káyà kan for me too olókun spoil for me and you. aláǹsà tóní tóní montana kí ni my landlord ee àbí the top shot yóò láńlọ́ọ̀dù ni ó kọ́lé síbẹ̀ ni ó ṣe ń gbà láńlọ́ọ̀dù kọ́lé ó jọ sẹ́tà àwọn tó ń top shot. <laughs> Eh, sẹ́tàn landlord máa wọlé sẹ́ tóní tóní tóní montana wákò psycho and to explode fire ginger somebody put me water o hard day on my own ọ̀ka jẹjẹ mi kì í nù jọmọ àgbákò big god go do am again òun láti ń bẹ nínú wákò wákò psycho real owó just ṣe sára dìbò àìfàṣọra máa jágò tónítóní mọ̀ntànà láńlọ́ọ̀dù kárí ó jà àrímíyá ee portable skepta. ọmọ ìyá mi bọ́lá ti máa ń bílẹ̀sì hàn náà kò ju báyìí lọ ọlọ́run ti kà mí mọ́ wọn nìyẹn o sẹ́tà àwọn tó ń tọ́ ṣáàtì sẹ́tà àwọn tó jàbọ̀ òkè ló wà ẹ̀ o sẹ́tà àwọn láńlọ́ọ̀dù tó láńlọ́ọ̀dù Help, I'm a fisherman, want you call me bọ́ṣẹ́ pẹja o. I'm not a family. Ó dúró sókè gbangbangban o, Tony Montana. Skype tap portable, ó dúró sókè gbangbangban o, sẹ́tà àwọn láńlọ́ọ̀dù ẹ tàwọn nọmba one nọmba two ẹgbàmẹgbà mi ó ìkàkọ́rì ó jọ ó jọ náà lọ́dọ̀ àdúgbò yìí apple music top chart radio world landlord ẹ má wọrí ẹ má jẹ ẹ náà ẹ àwọn drop single ṣáàgbà olókun gbé wá ẹ̀yin fáǹsì mi ẹ bá mi top shot ẹ gbé mi top shot <laughs> ẹ̀yin fáǹsì mi ẹ tún mi gbé ẹ tún mi gbé top shot ẹ̀yin fáǹsì mi you don't understand Money can bring the gbé thanks to all those people where they show me love I no go fall down anybody pray for down for na him go fall more cash out and him fancy me and time for o pay me those people where they use money call me Me, ní follow you, and ẹ̀yin ẹ̀pà me. I'm follow mi o má jẹ́ mọ́ yàrá mi kí n má lọ máa fọ́lọ́ àwọn ẹ̀fà mi o. ọlọ́run mi yàn ọlọ́run mi yàn fọ́lọ́ wọ ọlọ́run ọlọ́run fọ́lọ́ mi ẹ̀ fọ́lọ́ God So tó bá fọ́lọ́ ẹ̀ máa ń fọ́lọ́ wọn wọn ẹ̀ <laughs> you love me I love you you you love me one love you love me too I love you for love <laughs> ẹ máa jẹ́ ẹ lọ́nà ẹ̀yẹ́ ìjọ. gbẹ wá olókun carry me olókun cover me the owner of the depth of sea olókun gba Niger Delta kọjá olókun gbọ̀nà yọ kọjá olókun yọ̀nà amírí olókun yọ̀nà Brazil olókun gbé wá olókun carry me olókun cover me the owner of the drive house ṣe olókun gba kóńgò kọjá olókun gba gíní kọjá olókun gba malé kọjá olókun gba naija delta kọjá olókun gba ọ̀nà yọ kọjá ó gba north california kọjá olókun gba new york city kọjá. Yo! olókun na traveller o. person olókun máa gbé wá fún yín olókun go bring am for you. ẹ ẹ ẹ olókun ó gba ọ̀nà niger delta kọjá o mo mọ̀ bóyá ó gbọ̀nà nàìjíríà ni o bó gbọ̀nà yọ kọjá olókun ó gbọ̀nà yọ kọjá ó gba kóńgò kọjá ó gba gíní èyí olókun dè wá ká o olókun jókòó sílé mi o gbé wá olókun bring this money ajé o olókun olókun kọjá ńlé mi náà olókun wà ká pàṣọ <laughs> olókun gbé wá ẹ olókun kọjá ńlé tèmi náà má wọ rí olókun akọjá ńlé yín náà á gbé wá ẹ play olókun ìfọlọ niger delta ó gba bíríìjì yẹn kọjá omi. olókun ó tún wá gba ọ̀nà ọ̀yọ́ kọjá bọ̀ mímọ̀ bí ó gba nàìjíríà o